ìsàlẹ̀ أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من أيما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين ومن تطوع خيرا فهو خير له وأن تصوم خير لكم للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم Ìyá Musafikun, bàbá ni máa sálẹ̀kọ́ ọmọ bẹ̀rù lórí ìfìlú. Wọ́n ti kalẹ̀ àyíyá olùdarí àbẹ̀ ìnáná sí. àmọ́ kájú ọkọ̀ kájú fi kú. wọ́n yà lámọ̀ ìlọ orílẹ̀ sí iná àmọ́nú ọ̀yọ́ tìrì sami kún إليك وجهت وجهي لا إله أبي يا مالك الملك يا معطي الجزيل لمن يرجو النداه بلا من ولا نكد ما لي سواك وما لي غير بابك يا مولاي فامه بعفو ما جنت يدي ولأن وامطر علينا رحمة فلنا أوائد بالإحسان والمدد وانظر إلينا فكم أوليتنا وأنت مر على بال ولا خلد يا من يجيب دعائي عند مسألتي وعن علي وأنا خطأت لطبعي ثم الصلاة على المختار من مدري ما ناهت الورق في حسن بدل أبدي ما ناهت الورق في حسن بدل أبدي ọdún tó kàn bá lè yí ọ̀sẹ̀ tó kàn bá lè yí ẹni bá sọ gbòógùn ní pẹ̀lú náà. aláwa lọ́wọ́ ìmọ̀ dọ́gìlá wọ́lọ́ ìmọ̀ dọ́gìlá. مدى تعصالي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لقد جاءكم لإيلاف أعوذ بالله من الشيطان الرجيم آمين بسم الله الرحمن الرحيم آمين, آمين. يا همة الشيخ الحاج إبراهيم بن عبد الله يا صلى الله عليه اقدري لنا بأس المقدر آمين اللهم يا آل وصل وسلم على الباء ونكتته آمين وشكلته آمين صلاة تؤلفنا بها آمين وتوخدنا بها آمين وتصيرنا واحدا يتلب واحدا آمين صلاة الرضا وارضى عن أصحابه رضا الرضا آمين رضي الله تعالى عن كبريت الأحمر الشيخ عمر بن محمد التجاني رضي الله تعالى عنه رضي الله تعالى عن غوث في هذه الدار وفي تلك الدار الشيخ الحاج ابراهيم بن عبد الله ياسكولا رضي الله تعالى عنه رضي الله تعالى عن خادم العلم والمعرفه الشيخ صاحب الولايه الكبرى الشيخ ادم عبد الله الالوري ودمده الله الشيخ اولئك ابائي فجئنا بمثلهم بطل. فجئنا بمثلهم ورضي الله تعالى عن شيخ صالح الدين العارف الصمد أولئك آبائي فجئنا بمثلهم إذا جمعتنا يا كبير المجامع رضي الله تعالى عن خليفة أبي بكر الصديق أجاني الشيخ وشيخنا محمد الجامع بولالة فجئنا بمثلهم وشيخ أبي بكر الصديق المسكين بالله أولئك آبائي فجئنا بمثلهم فجئنا بمثلهم إذا جمعتنا يا جميع المجامع أكرمكم الله الكريم níjọ́ mi ọlọ́run ò fẹ́ ṣe tí ò dáa fún yàn. níjọ́ mi ọlọ́run ò fẹ́ ṣe tí ò dáa fún yàn. òun ni ò fẹ́ràn ara rẹ̀. òun ni ò fẹ́ràn ara rẹ̀. oní tí ń. gbà mí ọlọ́run a máa tijú àti fi tí ò dáa kan yàn ṣùgbọ́n òun ni ò ní mọ̀ bá ara yìí. nu ẹni tọ́lọ̀ ń ṣọ́ la wà. nu ẹni tọ́lọ̀ ń fẹ́ la wà. la wà. ṣùgbọ́n àlà ń dáwọn yẹn lóhùn bí wọ́n ṣe ń pè wá. ọ̀la ìkà àbá ì tí wọ́n wá sọ pé aláṣẹ jù àwa ló yẹ ká máa dáhùn. fàjì iná bímí fìlìhìm. ìzá jama àti. ìzá jama àti náà yà gẹ̀bí ìrọ̀lẹ́ máa jà. tí wọ́n bá sọ wípé aláṣẹjù àgẹ́ ló jẹ́ ká máa dáhùn. àwa ló yẹ ká máa dáhùn nísìnyí báyìí àyàn gbọ́dọ̀ ṣírun láì jẹ́ pásítọ̀ tó àwẹ̀ tẹ̀ ti ń gbò wá. fàjì iná bímí fìlìhìm. làálàá kún tàdàkùn náà tẹ̀lé wa ń bẹ̀ yìí. wọn ò dẹ̀ bíyàn dá kó sọ pé ṣé ọlọ́run lòún jẹ́ kó wá mú mi. ìzá jama'atina ya gẹ̀mí olùmọ̀. kí máa wáyé mo ti jíṣẹ́ ọlọ́run látara jẹ́ mọ́mí díẹ̀. ní fifteen minutes to four ni mo fi máìkì ilẹ̀ lọ́dọ̀ ibd dende nílaro sí ibà dende nílaro. mo dẹ̀ ń bọ̀ ń dọ̀pẹ̀ mú nígbà tó wá rí i pé odò ọ̀fìn máa pọ̀ wá ní káwọn escort òun máa lead mi lọ. bẹ́ẹ̀ni wọ́n lè dì mí débi lóòótọ́ ṣùgbọ́n ṣé wọ́n máa bá mi sọ̀rọ̀. fàjẹ́ iná bìbí fìlẹ̀ hẹ́m. àwọn ti bá tiwọn lọ ó tún ti kù mí pẹ̀lú bùkátà mi. fàjẹ́ iná bìbí fìlẹ̀ hẹ́m. ìzà àjàmà. àtinà yá gẹ̀bí yóò lè máa jà mí. ìbọn gbogbo eléyìí náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí wọ́n yọ owó ọjà wa àwọn kan gbé ọjà tó dáa ju tiwa kalẹ̀ tẹ́nìkan ò béèrè ẹ̀. káyì alhamdulilayi àwọn kan gbé ọjà tó dáa kádùpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọba tó ní kí wọ́n yọ owó ọjà tiwa. ṣe máa sún mẹ́yìn tó dáa tí wọ́n kọjá lẹ́yìn. àwọn kan gbé ọjà tó dáa ju tiwa lọ tí wọ́n sì yọwọ́ tiwọn. káwa dúpẹ́ fọlọ́ tiwa ni. wáyà yẹn ni ò dáa ọjà wà níwájú ilé ṣọ́ọ̀bù níwájú ṣọ́ọ̀bù àwọn kan. wọ́n dẹ̀ ní tó da. wọ́n sì ní tó da. ẹnìkan ò béèrè rẹ lọ́wọ́. ẹnìkan ò sì béèrè rẹ lọ́dọ̀ wọn pé kí ni wọ́n tà. akí ọlọ́run akí aná muhammad. sallallahu alayhi àwa fi ànábì kí gbogbo àwọn ẹni ọlọ́run. diwanullahi alayhim. àfi wọn kí àwọn òbí wa àwa kí mọ̀lánà sheikh adam abdullahi alori. ọ̀gá Allah bí haza kulluhu fọdìlú lórí. kulluhu fọdìlú lórí. wa haza kulluhu fọdìlú lórí. aláwọ̀ di ọmọ tí o lè fi bàbá rẹ̀ hàn wọ̀nyàn kí bàbá wa rí. aláwọ̀ di ẹ̀. haza kulluhu fọdìlú lórí. òwòjọ́ tí wọ́n bá pè mí wá ságége yìí lèmi máa ń rántí àwọn àyájọ́ ọjọ́ tẹ́bi pa wá ń bẹ̀. kàkọ́mọ̀lá a jáde ní rọwà kúbá yìí a máa wá rìn káàkiri bóyá a lè pàdé ẹni tá a mọ̀ rí tí yóò fún wa lóúnjẹ. wà á fà kúlù fadìlú Ìlọrin. fatima wa níbi ìjẹta tí mo ń ṣe wá sí mo wá ń sọ fọmọ kan pé ọ̀gángan mi báyìí mo ti rìn wábẹ̀ rí láti rọwà. Allah. a kàn máa káàkiri pé àyíbámu a lè pàdé ẹni tá a mọ̀ rí táàmù pé bó ti rí rí. àti pàǹtí káàkiri náà ni wọ́n tún máa padà gbé wá káàkiri bẹ́ẹ̀. wà á ta ló ṣe bẹ́ẹ̀. kùnú fàdílùlẹ̀. mọ̀lánà ṣe ká adam abdullahi alẹ́ alórí ni wọ́n ní. wà fàdílùlọ́ọ̀hì láyùndà alẹ́ àṣẹ. wà fàdílùlọ́ọ̀hì láyùndà alẹ́ àṣẹ. kò sẹ́ni tó kó lọ bẹ̀yẹn tí o gbọ́dọ̀ máa mú nǹkan jáde àfẹnitániyàn rẹ̀ bá papọ̀ mọ́ tiwọn bá papọ̀ mọ́ tiwọn. o lè sọ yẹlẹ kó gba tọwọ́ ilé. wà á fọ́dí lọ́ọ̀hì láàyè òdàlẹ̀ àṣì wà á fọ́dí lọ́ọ̀hì láàyè òdàlẹ̀. mọ́lánà sheikh habiballah adamadalah alayalori. aza. kódà ẹnìkan ń gbà tí mo kọrin yẹn onítàfà kọ́lẹ̀ kan wọ́n á kọ́mẹ́ǹsì pé ọ̀gọ̀ ò lè wáyé mọ́ arìndínlẹ́ ẹni ṣé mi náà fẹ́ wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni. ẹyà mi lẹ́nu. ṣé mo fẹ́ fìfẹ́ àfa mi hàn ni kí ni mo fẹ́ wá ṣe ń bì báyìí. ìta lóye ti ń dà. ẹni tí o bá ti lo ayé dáadáa ló fẹ́ padà wá bẹ̀ kí ni mo fẹ́ padà wá ṣe. ẹnu tọ́lọ̀ ti fún wa lòye kò fẹ́ lómi lo. alhamdulillah. o tún wá ń sọ fún mi pé wọn kì í padà wá ṣé mi náà fẹ́ padà wá ní kúlù náà fàdí lónìí lónìí. bí a bá tún padà wá tọ́nà bá ní àpadà wá èmi náà ní bèrè nàìjíríà. àfàdí ló ń lọ ilé ìdálẹ́ àṣì. ṣé adamu náà kì í ṣe ara nàìjíríà wọ́n fi ta nàìjíríà lọ́rẹ́ ni. alhamdulillah. kéwàá ara wọn yẹn ti pọ̀ ju ti nàìjíríà lọ. ó pọ̀ ó pọ̀. dúpẹ́ nìkan bàbá pọ̀. gbogbo adájọ́ ọmọ wọn náà wọ́n kàn ní ká máa tẹ̀lé bàbá àbọ̀ ń bì báyìí ni. Hmm. bí amẹ́ríkà bí Canada bí Saudi ni wọ́n fi wọ́n tó lè wàhálà kùlù fàìlú lè. ìlú tí wọ́n máa ṣe operation lọ tí wọ́n máa múná lọ ṣé ìlú rẹ̀ nù. nàìjíríà wà fàdí lọ́ọ́ ìlà yóò dá ẹ̀ mo kí bàbá wa ṣe rabi bala adamadala ẹni bínú níṣẹ́jú kan bí mo bá wáyé. bá wáyé. ìtọ́ bá tún kọ́mẹ̀ntì sábẹ́ tún kọ́mẹ̀ntì ẹ̀. nígbà ègbèje. ègbèje. ẹ bàbá yín kórìí bí mo tún wáyé o nígbà ẹgbẹ̀fà alátàndá ha bíbò ní yóò tàn mí kọ́ nígbà bí mo tún wáyé ẹ bá fẹ́ ṣe èrè kó ṣe o aláàbá tí wà ní ẹ. mo tún wáyé nígbà ẹgbẹ̀fà alátàndá ha bíbò yóò tàn mí bí ẹni tí òsì wá lóore ní ká máa kí ni. ẹni tí òsì wá lóore máa bá rẹ̀. kò yẹ kó àwọn tọ́lọ̀ ń kó ayé fún wọn lọ́nà lóde wa. ìmọ̀ tó. wọ́n á ti wà ga aṣíwájú báyìí ṣé báwọn ni wọ́n fún wa lóore o. ẹ̀ẹ́dẹ̀fà. Àlátàlátàlíbù ni ó tún mi bá dé òun bá wáyé nígbà èyí. Tó bá tó bá tún wù mí bẹ́ẹ̀ èmi yẹn èmi yẹn díẹ̀ díẹ̀ kí ni èèmà lórí ẹ̀yẹ nítorí àwọn olórí abọ́ tí ó wà ní social media tí wọ́n gbé wọn ní alùpùpù ní. wọ́n yà wọ ẹgbẹ́ alùpùpù náà. èmi àti màmá jójo mùdírù wa màmá fi yahoo ṣèjọ. wọ́n wọ́n lè burú oya bí mo bá wà dé. àwẹ̀ àwẹ̀ òjá lè ṣe àgà lónìí. bí mo tún ọ̀rọ̀ yìí nígbà ẹ̀jẹ̀fà. alákọ̀ọ́dà bí mo ní ètò mi bá kéwù bí mo bá wà dé. tí bá tiẹ̀ kí í ṣe ọmọ mẹ́gà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbà ti jẹ́ ọmọ mẹ́gà tẹ́lẹ̀ inú òdìdí gbòòrò ìlú lè ṣe nígbà ẹ̀jẹ̀fà. Àlátọ́dà àgbègbò ni yóò tó. Bàbá lágbègbè tí mo bá wáyé. Nígbà ìbèjì yóò lè yé tí mo tún wáyé. Nígbà ẹ̀jẹ̀fà. Àlátọ́dà àgbègbò ni yóò tó. Fi àánúkúmúlọ̀. Àtàkùnmọ̀lá. Ọ̀hún àlùwàhí. Ẹ̀jọ̀kọ́ ẹ̀jọ̀kọ́ mo kí gbogbo ẹ̀yin tí ẹ bá mi pa àfa mi lé. Gbogbo bàtẹ́yìn náà máa ń tẹ́ ọ sọ́lọ́wọ̀n ẹ̀ ní káwọn náà lójú àlùfò bẹ́ẹ̀ bá fẹ́ràn ara rẹ̀ kó sàmì dáadáa gan wọ́n kí kálí àwọn àfa eh. wa umar rijalu. wa umar rijalu. ẹgbọ́n bí wọ́n bá tún wáyé nígbà ọgọ́rùn-ún sí àfa àdékẹ́já ṣe o. wa umar rijalu. àdánwò ló kàn tó sọ pé tó bá tún padà wá òtún ní ṣàfà. wa umar rijalu. ṣé wàá máa ta alumíníọ̀nù àbí kí wọ́n máa ta. wàá أنتم في مسالكهم لنت المنى ليس بعد inú ìsọjá tó ṣe dédé wa ìsọjá tó ṣe dédé wa kọjá iṣẹ́ yìí èèyàn tí kan nọ́mbà tiẹ̀ ló sọ pé sẹ́yìn ò dáa bẹ́ẹ̀ ni tó bá kan nọ́mbà lọ́wọ́ ṣé òtún ayélujára ní báwo ṣí ẹ sábà tí yẹn bá súnmọ́ ṣé òtún ẹ̀rọ bá ṣe tó bá rí wà nǹkan tí wọ́n jẹ àtọ́ láti wọ́n lò kò ní bẹ́ẹ̀ lọ́hùn kíran ohun tó ń ṣiṣẹ́ kọjá sí àfa. mọ̀lá ń ṣe òtún ẹ̀rọ bá ṣe àfa tí ò sí kọ́rẹ́ǹsì tí ò sínú yàrá ẹ̀ ní gbogbo àgbáyé. sẹ́ẹ̀kì tọ́hìrò báwòsí. tọ́hìrò báwòsí. kò sí owó tí ò sínú ilé wọn kò sẹ́ni tí wọn mọ̀ ndí wọn wá ní ládàáwọ̀ ni pé wọn kì í fóònù èèyàn ní máa fóònù wọn. ṣé òtọ́ rẹ̀ ní pè ẹ́ buhari ò lè má pè wọn lẹ́ẹ̀mẹ́wàá kílẹ̀ tó ṣú àfi tíjọba bá bọ́ lọ́wọ́ rẹ̀. wọ́n mọ rìjà lò. ìwọ náà sọ̀rọ̀ rẹ di nǹkan tí wọ́n máa wá ẹ báwọn ni. wà á ń. kì í ṣàfà wúruwúru tó ń ṣeun ló fi sọ pé ṣé àfà ò tí wàá tọlọ́pàá jọ múra yín tọlọ́pàá mú ẹlẹ́ni tí wọ́n náà mú lọ́la. ẹ̀jọ̀ ń padì ara yín méjì náà ti ń tagbó ìwà àfà. wà á mọ rìjà lò dàkínà fẹ́ fọṣọ ẹ wá bábí bàbá bàjẹ́ bó lakú ẹ. wà á tẹ̀sílù kí mo sá lẹ́kọ̀ọ́. ayé rẹ ló bàjẹ́ ni àbí àbí àbí àbí kí èwo ló bàjẹ́ nu méjèèjì. lílí tẹ èwo ló bàjẹ́ ni àbáyé ló bàjẹ́. lílí tẹ ìmúlẹ̀ ọ̀lẹ́ ìsàbà tẹ̀lé àìhàzọ́. wọ́n tó pe ẹ láfa àmọ́ kí wọ́n ta ìgò ṣẹ́ sí wọ́n fi ra nǹkan wọ́n kó gòṣẹ́ sí jáde wọ́n á ta débi kí wọ́n fi ra aṣọ ọdún o mọ o mọ iṣẹ́ títí àti mọ kí wọ́n tó fi gbé ara. wà ó mọ ìrì jálù. kí ló ń ṣe bá ń fún. wọ́n yìí ń tẹ̀sílù kí mo sọ lílọ. lílì tẹ́lifù náà lè sábà dàlá ìhàzọ́. ìjẹ́ tó dùn tó ṣe wa yóò sí abẹ́ni tí yóò bá mọ̀ n bára ẹ̀. gbogbo òkè nǹkan làbá wa gbogbo ẹwà àwọn alákọ̀ọ́bù yà fà ni wọn wọn wẹ wù iṣẹ́ tí wọ́n ń ṣe sábẹ́ ìjà fà ni. èyí tó ní mo lẹ́. wà á kan orin tó ríru rẹ̀ rí tó bá gbé wà fáwọ̀. lẹ́yìn sàbọ̀dẹ̀ láyé ọ̀sán. mo ń ṣe wáàsí ní golden palace ní Dubai ọmọ kan wájọ pàdé ara wa ní ó tẹ̀ tí wọ́n fi mí sí àánú mi wá ṣe é mo ti rí kọ́ yìí káwé tó bẹ̀rẹ̀ o tí yẹn bá rí fọ́tò mi rí ni o kò sẹ́ni àwẹ̀ yẹn ò dẹ́ni kankan mọ́. kò sẹ́ni tí o ká gbá ẹ̀ kò dáṣẹ́ o mọ̀. ó máa ń ṣe ń yèèyàn ni o tí fọ́tò yẹn ò jọra wọn. àfẹni tó bá ń sí i táwọn ọmọ yẹn máa sọ pé dáàdi wà kọ́ lélẹ̀. fáwọn ògùn kan pààrọ̀. ló ṣe wá. ọmọ ìjà lọ. àtẹlẹ wá sí ní musa. wà á ń tẹ̀sílù bàbá wa olóhùn fẹ́ oní òun òun introduce mi sí bàbá òun sínítọ̀ ni ní nàìjíríà mo bá ń wo owó tí màá fi kó gíní wálé mo ní o fẹ́ bá yé mi jẹ́ nù. ẹ máa ta gíní. kí mi tó máa ta gíní mo ṣe rí wọn gbé afa ò ní. gíní kò bá mi mu mọ́. lílí tẹ̀lé mọ̀lá. ẹni tí ó bá máa ta gíní kó máa ta ká máa ṣàdúrà fún wọn ká sì máa mú wa. lẹ́sẹ̀ bá àdàlẹ́ àìní àdáwọ̀. olè ló pa àfáà mi náà ó kù díẹ̀ kó débi ilẹ̀ lérí ẹ̀ ló bá fi ṣẹlẹ̀. Allah àìdúró dáadáa ni ò jẹ́ ká àfa jẹun oúnjẹ tó dùn tó jẹ àfa ò sí. ṣùgbọ́n nítorí àròpé alẹ́dọ́gbọ́n fi wówó ni ò já lórúkọ tó da létí àwọn èèyàn. yìí ta ìmọ̀lẹ́ lẹ́yìn sábà bẹ̀rẹ̀ mo máa kí alájú arákọ́ọ̀b àti gbogbo àwọn ńláńlá tí wọ́n jókòó yìí wọ́n ti pè mí tó ẹ̀mẹ́wàá wọ́n ní sẹ́ mo ń bọ̀ àbí mi ò wá mo ní wọn pè mí síbi kan kí n má wá rí. àfẹn ma fowó kọ mi sí pósà fúnra ẹ̀ láì bá mi sọ. mi ò ní wá bẹ̀ àmọ́ kéèyàn pè mí èmi náà fún lọ́jọ́ tí mo bá ráyè báyìí tèmi ni pé òní sọ fún mi pé kí n máa bọ̀ ńjọ́ báyìí àjọ òwòjọ́ tó jọ pé àwọn méjèèjì wọn kí wọn pé bí wọn bá ti wá ní dáyàn lóhùn kò gbọ́dọ̀ jí alájí wa matradas abẹ́rẹ́ ti gbé wọn ẹ pé ó kọ náà dáadáa kí n gbọ́ná matradas kò sábúrú níbi pé yàn ṣe ó kọ pé kí yàn jáde má ṣe kí n pè alhaji dawud ibrahim. matradas. matradas. arúdáadáa ni wọ́n fi rẹ̀ wọ́n. arúdáadáa ni wọ́n fi rẹ̀ wọ́n. n tó fi lè mú alhaji lásìkò jòkó tì yín látàárọ̀ yẹn dáadáa ni. èyàn dáadáa ni inú tí wọ́n fi jòkó tì yín. mo wà lágége níjẹ ta yín kọ́lẹ̀ pè mí wá ó níjẹ tẹ́ ná fún mi. akad wàláì wàláì. wọ́n tún gbé mi lọ bá tẹ́lọ̀ kan wọn ni kò máa wọ̀ mí ah, ah, ah, ọ̀rẹ́ wọn ṣe o. ẹ̀yin sì kọ́lẹ̀ pé baba. ẹ̀yin kọ́lẹ̀ pé wọ́n wá sí. ẹ sì ná dúró wọ́n. wọ́n tún fún mi lówó tí o ṣe pé èèyàn gbọ́dọ̀ sọnù kó má gbàgbé kó má gbàgbé àyà lórí irun. bẹ́ẹ̀ni kò sí gbọ́dọ̀ sọnù ní sálárì èèyàn. o ti mọ bó ṣe le tó. tó bá gbarú ẹ o gbọ́dọ̀ ní lẹ́bù. o ti ń fún yan tó yẹ pé yẹn o máa ké fati alẹ́ mẹ́rin fi hàn ọmọ kí o máa fẹ́ pé subahánilá subahánilá o ti mọ kó dídí. yóò tó ìwé lẹ́nu mi. ìgbàlè mú lọ́la ìsàbà àdánilẹ̀ àṣọ. àdéhùn tí yóò tún máa kọjá nínú ọjà yìí tẹ̀ bẹ̀lẹ́mì hásọ́. bàbá lẹ́ẹ̀dì padà wọ àárín agbo pé ẹ dákun ẹ ṣàánú mi rí èmi náà ti lówó rí ah. ẹ ṣàánú mi eh. èmi náà ń pè báyìí ẹ nílùú ayé kan bẹ̀ yẹn. ní ah, ìgbàlímọ̀ náà. Ah, ẹ bá ṣàmì dáadáa ni. ní ìsọ̀bọ̀ bẹ̀lẹ́mì hásọ́. gbogbo ẹni tó ṣàmì fún ọlọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ yìí náà. ní nítorí mo lọ́ọ́ lẹ́sọ̀ bá gbogbo àwọn obìnrin tí wọ́n jókòó iná ni mo kí ẹ eh. ní tí mo fẹ́ fi sọ̀rọ̀ ní ìṣẹ́jú mẹ́wàá aago mẹ́fà ti lù gbogbo àwọn yẹn wá ní alimina village mo kí pátá màmá wa bẹ̀ ń gbà tí alájọ sàlámà sẹlúlà alájọ wa kílà wọn jẹná yẹn wà mí báyìí a máa gbé mi wá bí fún Ramadan lecture láwọn àtàlájọ akọmọdún tí nàáyé lóyún láwọn ọjọ́ tó ti pẹ́ ọdún mẹ́wàá mo sì wá báwọn bí ọdún méje lera wọn báyìí gbogbo yín lé alumina fi lè yí bẹ́ẹ̀ni ẹ ní padà lọ oko yín. amina ami ẹ sami dada ni ah, ẹ tó padà lọ sọ́hùn. ẹ ní filẹ́ lọ́nà kẹrù yín lọlé. amina wọn sì ní báyìí kó sọ́hùn. gbogbo tí yóò jẹ kí wọ́n fi ẹ lálọ́nà kẹrù yín lọlé kò ní ṣẹlẹ̀ sí. amina. mo dá dúró yín tó bẹ́ẹ̀ tí n bá tún ní kí n máa ṣàdúrà jùlọ wọn lè fẹ́ sanwó àdúrà tùmọ̀ ẹ má ti san ẹdú ẹdú ẹ má ti san. gbogbo àwọn sátìsì àwọn alátọ̀dọ̀ bàbá àgbàdo mú. gbogbo àwọn alátọ̀dọ̀ bàbá àgbàdo mú. bẹ́ẹ̀ni alẹ́ lọ́dọ̀ kí ni kí n sọ alájọ àti kọ́ọ̀bù mọ̀ pé tọrọ ò bá ní túmọ̀ mi kì í sọ. ee bó ti rí ni bọ́lá ti da yín nù. mo de fẹ́ sọ nǹkan tí kálukú wa máa rán nísìn. tọ́ ìjọba nà mahama fẹ́ kó láyé. sallallahu alayhi wa sallam. ayiwa n bá nà mahama dáadáa. sallallahu alayhi wa sallam. o ma anabi kò jẹ́ kó o gbẹ dáadáa. sallallahu alayhi wa sallam. sọ pé ọ̀gá mi. ọ̀gá mi. kí n tí ó jẹ ká do àrẹ gbà ní tún ẹ báyìí. sọwọ́ rẹ báyìí gbósùn nàbì gbogbo aṣọ ara mi àwẹ̀ lóde ku o. Ah, oh, bàbá bọ̀ sọ pé ọ̀gá mi. ọmọ ńlá làwẹ̀. wí kó lọ òkè dá àwẹ̀ ń náà ni. kọ́kọ́ pariwo bọ́ ọ̀gá mi. àyànfẹ́ mi. ọ̀yà ọ̀gá mi àyànfẹ́ mi. mo fẹ́ kí ànábì nu. ọ̀gá mi àyànfẹ́ mi ọ̀gá mi. Baba Fatima, ó bá mọ ànábì yìí má bàa Muhammadu ló ṣe bàrẹ̀. Àbí àbẹ́ mi. ọlá mọ́ọ́mọ́dọ̀ tó gbàdúrà. ọlá mọ́ọ́mọ́dọ̀ tó gbàdúrà mi ọ̀gá mi ayọ̀fẹ́ mi. àwọn ìgbà ṣe ayọ̀fẹ́ mi bàbá mi wà. ànábì mọ́ọ́mọ́dọ̀ tó gbàdúrà. ọlá mọ́ọ́mọ́dọ̀ sọ muhammadu gbàdúrà mi ò wí dáadáa. ọmọlá muhammadu gbàdúrà mi. ọmọlá muhammadu kò gbàdúrà mi tọmọtọmọ. ọmọlá muhammadu kò gbàdúrà mi. ọ̀gbọ́n muhammadu wà lè kó lọ́rẹ̀ fọ́nà lọ́rẹ̀ wọ́n ti òkè báwọn náà. ìtàn nísìnyí. iye muhammadu. ìtàn màánù ni ẹja mọ̀. matradas. matradas. ẹ̀yin náà fẹ́ tún ayé ṣe ẹ fẹ́ káyé bàjẹ́. ẹ fẹ́ tún ayé ṣe ẹ sì fẹ́ káyé bàjẹ́ matradas. n tẹ́ nínú fọlọ́hún ilẹ̀ lómi nínú ti fi ń lé àwọn èèyàn kúrò lẹ́nu ọ̀nà ilé ọlọ́run. ẹ̀yin òsì kó ti ń lọ bọ̀ mí ju tọ́lọ́run lọ́ta ná Muhammad. sallallahu alayhi ẹ dákun alibuwa dawud mo fẹ́ kẹ́ joko kẹ́ lè gbọ́n tí mo fẹ́ ẹ lè joko táwọn yẹn ń ẹ dákun joko kí baba lè sẹ́ńtà máa ná fún wa. ẹ gbé gbèsè àyìnkẹ́ joko tí wọ́n bẹ̀. ẹ joko bẹ́ẹ̀ ni mo ní gbàtà anami fẹ́ jáde láyé. sallallahu alayhi wa sallam. anami wa ń sun ẹkún. ẹ ń sunkún. ratcop. anami wa sunkún. ẹkún tí o sunru rẹ̀ rí. lẹ́kùn kan tí o sunru rẹ̀ rí. ẹlẹ́kọ̀ọ́ kan náà àwọn sàhábì tó ń gbọ́n ratcop. ratcop. ni wọ́n lọ bá anabi pé sallallahu alayhi wa sallam. kílẹ̀ tó ń sun ẹkún tó tó báyìí ah, ah. wà nabi muhammad. sallallahu alayhi wa sallam. kílẹ̀ fẹ́ n kẹ́ máa ni kí n sọ. èsì tó ń sun kó tó tó yìí ìwọ ṣe aláàánú muhammad. aláàjì kílẹ̀ fẹ́. ral cap. ral cap. bolowi o wa ní kíni. báwo ló ṣe irú ẹkún wo ni wọ́n sun yìí wà nabi muhammad. kò sọ báwọn kílẹ̀ tó ń sun ẹkún tó tó báyìí sọ báwọn. kílẹ̀ tó sunkún tó tó báyìí wọ́n dídé sọ lọ́hùn. ṣé nítorí pé o fẹ́ kú láyé ló ń sunkún sí ni àbí wò ànábì ní rárá kò sí nǹkan kan nu ayé tó tóbi tá lọ ah. mi ò sunkún torí pé mo fẹ́ kú láyé sakab nsunkun báwọn ṣùgbọ́n hmm. tí mò ń sun nítorí pé tí mo bá ti kú láyé nǹkan mẹ́wàá kan bẹ tí wọ́n kò kú láyé. Allah ní pamílẹ́kùn. wá síbi nù sakab ti lọ ni nfẹ́ kí wàásì yẹn sọnù létí wọn. nǹkan mẹ́wàá. wọ́n ti ń pè mí sí wàásì Mushin nísìnyí tí mi bá kà á ó ti lé ní fifteen years. Masha Allah. tí alájí ti ń pè mí wá Mushin. Hmm. máyì ti pàdé wọn envelope wọn ọdún dín ní. bí ẹ̀rí bẹ́ẹ̀ ni ó dùnnú. ọ̀ntọ́sì ni bí àṣà kà mọ́. bí àṣà kà mọ́. ṣètò tó gbà ń bí náà. wọ́n fi lé mi lọ́wọ́ báyìí. ṣóun náà rí. nítorí pé wọ́n ti mọ̀ pé mi ò sínú afa àti jẹjẹkújẹ. alhamdulilayi alhamdulilayi. afa anábì tí mo bá kú o mbẹ́ nǹkan ó kú láyé pẹ̀lú mi. àwàlá. farabalẹ̀ wá sí tí mo fẹ́ ṣe níbi ìbàyẹ̀ lónìí nù orí tí ìbáyé pín àbájú onírìnkùnrin kí n wé ko ní àná níjẹta kí n tún máa bọ̀ lónìí mo tún bọ̀ lọ́la mi rẹ̀ gbọ́dọ̀ sùn lẹ́kọ̀ọ́. torí iṣẹ́ ilé náà dúró. torí tí mo tún fẹ́ ṣe ń létí òsẹ́ni tí bá mi ṣe. àwàlá. gbàrà ni wọ́n dẹ̀ máa búra awala. titọ́lọ́ wo ni wọ́n. ẹ̀kọ́ mẹ́wàá wá yorùbá ní màá ma kó lókè dáadáa kí n bá. awala katu minala si ajimaina. alibarakatu minala si ajimaina. arábìnrin ẹ̀dẹ̀ ni mò ń sunkún tí mo bá ti lè mí kanlẹ̀ tẹ́mi bá bọ́ lára mi wọ́n yọ àlùbáríkà kó nu ayé. minan nasi ajma'ina. ṣé kò rí bẹ́ẹ̀ báyìí àlùbáríkà dà iṣẹ́ ló pọ̀ rẹpẹtẹ àlùbáríkà ló kéré alibaraka tu. ó kí ẹ máa fi àwẹ̀ ṣe irú iṣẹ́ tẹ̀ ṣe yẹn kó máa mú kankan lọlé. mílàlá ṣe àjẹmọ́. inú àwẹ̀ lẹ́nu ni ó máa bá wọn lọ ru kankéré lọ àjà mẹ́wàá tí ó bá ti lọlé lálẹ́ owó o dédé tí wọ́n fún un tí o bá fi ẹsẹ̀ rìn díẹ̀ nínú ẹ̀ kò lè kò lè tó wọ mọ́tò délé. alibarika hmm. da ọmọ adọ́ta abdul tagala no dọ èló ni gbogbo tẹ́lá èló ni gbogbo tẹ́lá gala. alibarika da ìyá tó ní ọmọ tí ń lọ yunifásitì ń ta bí ọwọ́ ta no dọ. Ah, ah alibarika da ẹ gbọ́ dáadáa. alibarika da. n bolo alibarika kù sí. alibarika tu mi lọ́la sí àjùmọ̀yé. anabi ni ti ń pa mí lẹ́kùnù tí n bá ti kú láyé báyìí wọ́n tilẹ̀kùn alibarika kò ní yọjú sáyé mọ́. sallallahu alayhi ìkejì ń kọ́ máa bọ̀. fọ́ọ̀lì alimahabatu min kulubil khalaiqi. bàbá wa alájí wa matradas o àlejò kan tó ń bọ̀ tẹ́fẹ́ bá mi wá ni mi fẹ́ ẹ̀yin gangan mo ní bá sọ ni mo fẹ́ sọ abẹ́ ti ń lọ ni. alimahapatu nukulu bilala iki. anabi nílẹ̀ kejì ń bẹ́ẹ̀ tí mo bá kú ò láyé alimahapatu nukulu bilala iki ìfẹ́ ọ̀ríjìnà kò ní sí láyé mọ́ a fẹ́ràn ara wa nítorí kankan mọ́ lè gáradìn a fẹ́ràn ara nítorí ọlọ́run mọ́ kò sí pé ọkọ ń ìyàwó ẹ̀ ìyàwó náà ń tan ọkọ ayé tí obìnrin ní ọkọ méjì ó ní ní gbúwọ̀rà ó ní kan ní sóyè. alimahabatu min kulu bil khala ẹni tí ń ti rí wẹ̀ rí jẹ́rìí. àlùmọ̀ àbàtò mi kùlù bìlẹ̀ kàláìkì. àlùmọ̀ àbàtò mi kùlù bìlẹ̀ kàláìkì. wọ́n á yọ ìfẹ́ kúrò lẹ́mìí àwọn èèyàn wọn ò ní lo ìfẹ́ òdodo pẹ̀lú ara wọn mọ́. ọ̀gá ò ní fi ìfẹ́ dáadáa bọ́ ọmọọṣẹ́ lò ọmọọṣẹ́ náà ò ní fi ìfẹ́ dáadáa bọ́ ìbáraẹnisọ̀rọ̀ kẹsọ́lẹ̀ nígbà tí kù kò ní fi bá ọmọọṣẹ́ rẹ lò ọmọ ìyá méjì ò ní lo ìfẹ́ gidi pẹ̀lú ara wọn mọ́. alimahapatu. àwọn tí wọ́n jẹ́ business partner náà ò ní lo ìfẹ́ rí pẹ̀lú ara wọn. alimahapatu mi kúrò bí aláìdí. ní a ti rí oore lára ara wọn wọn máa envy ara wọn. látara kò sí fẹ́ mọ́. nítorí pé mi ànábì fẹ́ kú láyé ṣé kò rí bẹ́ẹ̀ báyìí ọ̀rẹ́ rẹ tẹ́yìnjọ́ ń forí po tó bá ṣáájú ẹ̀ dáa fún wọ́jọ̀ òun lọ ó rí pé kì í ṣọ̀rẹ́ yóò fi ìwà yẹn hàn hmm. ìkẹta ńkọ́. sọ́ọ̀lì sọ́ọ̀lì sọ́fọ̀kọ́tù mi kùlù ìyàkọ́ bí asọ́fọ̀kọ́tù mi kùlù ìyàkọ́ bí. onídìí ológun aṣàfàkọ́tù mi ń bele lu bẹ̀lẹ̀ aká. àkàǹbì aṣàfàkọ́tù mi ń kú lu wọ́n baba imam arábìnrin ẹlẹ́gẹ̀ta ti ń pamílẹ̀ kú. aṣàfàkọ́tù. òun náà ni wípé àkàrì ẹ̀dá ko àwọn adájọ́ jẹ́ ọmọ ìyá àánú tí máa ń bẹ láàrin ọmọ ìyá síra wọn tí wọ́n fi ṣàánú ara wọn baba imam anabi ni tó ń bá ti kú o láyé àánú yẹn ò ní sí bẹ̀ mọ́ èsì mo falajọ bíbẹ ọmọ. mo falajọ bíbẹ kò ní mu mọ. gbàtànà bèè ti lọ. ẹ gbọ́ dáadáa látijọ́ tí o bá ti dá afẹ́nìkan nu ọmọ ìyá gbogbo wọn ti dá fún lónìí ọmọ ìyá kan máa jẹ́ mílíọ̀nì àyíká òsì ní ní hundred náírà lọ́wọ́ nu wọn. àṣàfàkọ́ kí ló bí àìsíláyà náà Muhammad manu. ó bẹ àwọn aláàdúlò fi kùlù bìlì ọmọ rẹ. anábìnrin kẹrin bẹ́ẹ̀ mo bá ti kú láyé gbára àwọn tí ó máa darí yín tí ó máa jí aláṣẹ yín bolo pé àdúró mi kúrò délé ọmọ rẹ. ìyọ déédéé kúrò nínú ọ̀rọ̀ ayé wọn wọn ní lè ṣe déédéé mọ́ àwọn tí ó máa darí yín àwọn tí wọ́n máa dìbò tí ìbò máa bọ́ sí lọ́wọ́ àwọn tí mi ò ní fi déédéé rán ni. àwọn tí wọ́n lè ṣe déédéé mi níjẹ́ wọ́n débẹ̀ mọ́. àlẹ́ àdìlù mi kúrò bí ni ó mọ̀ wá. àtọ́bọ̀ wọ́n bí àwọn àṣọ́bù mi kúrò bí fún kọ́ra. wà ní wọ́n ní ẹlẹ́kẹ̀ló. àṣọ́bù ẹlẹ́kẹ̀ló. kọ́mi bẹ́ẹ̀ àṣọ́bù mi kúrò bí fún kọ́ra àná mi ní tèmi bá kú láyé àwọn tí wọ́n jólóòsì tí ó wà láyé ńjọ́ tèmi bá kú wọn ní ní sùúrù mọ́. ṣé wò ní báwọn ẹ gbọ́ pé ẹnìkan gbé ẹ̀jẹ̀ èèyàn ó dẹ̀ fi ń fọṣẹ ẹ gbọ́ pé ẹnìkan lọ yọ ọkàn èèyàn ó fẹ́ fi ṣòwò ẹ gbọ́ pé ẹnìkan gbé agbárí èèyàn ó fẹ́ fi mú nǹkan ìtí kan náà ẹ ká àwọn èèyàn mọ́ bẹ̀rẹ̀ grand wọ́n ti gbàgbé pé ẹni tó sùn síbẹ̀ yẹn àwọn náà ṣe ń lọ bẹ̀ asabiri. magi gé ẹran ara ẹ. mi kùlù bìrì fún kọ́ra. olùsí òní ní sùúrù di àsìkò ọlọ́run mọ́ tèmi àná mi bá kú láyé. sọ́ọ̀dì sáà azúdù mi kúlù bìlà tọ̀tìyà. ìkẹfà ń bẹ́ẹ̀ azúdù wọn á yọ ìbẹ̀rù ọlọ́run ráyé sá kó lẹ́mí àwọn tí wọ́n pera wọn ní olùpáyà ọlọ́run ẹ nílò páyà ọlọ́run ọ̀ríjìnà mọ́ àwọn tí yóò máa tan ayé jẹ láti lè jẹun lókù tẹ́ máa rí wọ́n kọ̀yìn sówó báyìí gbogbo ẹ̀mí wọ́n dẹ̀ wá mẹ́ wọ́n máa wọ aṣọ bí ẹni tí ò fẹ́ràn ọlọ́run bí ẹni tí ò fẹ́ràn ayé gbogbo ayé dẹ̀ wá nù ọkàn wọn. sàbí àwọn kékeje asaka omi kulubile ajiniya. asaka o anabi ni tí mo bá kó láyé wọn á yọ ọrẹ títa kó lẹ́mìí àwọn tó lówó kò ní wù wọ́n láti náwó mọ́ wọ́n máa wo olóṣì kókú ẹ máa gbọ́nu rédíò advertisement wípé ẹnìkan fẹ́ ṣe operation two million ní o ẹnìkan á dẹ̀ ní two hundred billion lákàntì kò dẹ̀ nílò fún. ọ̀rẹ́ rẹ ẹjọ lọ school yóò máa ní di hundred thousand péré ó dẹ̀ wà lọ́wọ́ rẹ pé tó bá fún onímọ̀ kó yọ nǹkan kan kò dẹ̀ ní ìwọ̀n kò mú. àṣàkáwò mi kúrò bílẹ̀ àjídìá. ìkẹjọ ńkọ. fámìlà aláhàyà omi kúrò bí nìfà. bàbá imam wọn nílẹ̀ kẹjọ bẹ́ẹ̀ gbogbo tó ń bá bọ̀ ládàárọ̀ yẹn àwọn ọkùnrin ló pọ̀ jù wọn á dájú kọ obìnrin náà anábìnrin tí wọn bá ti kú láyé aláhàyà wọn á yọ ìtìjú kú lẹ́mìí àwọn obìnrin wọn ní ní ìtìjú mọ́ sí tí wọn lè ṣe mọ́. obìnrin á fọ ọkọ ẹ̀ létí báyìí. tó bá máa lọ kó lọ. ọlọ́run má jẹ́ ń ṣe obìnrin fẹ́ dé báwọn. Ah. ọlọ́run má jẹ́ kí èmi náà ṣe obìnrin fẹ́ dé bẹ́ẹ̀. obìnrin búnu. akọkọ fà báyìí. ìyẹn ò dẹ̀ ní mi nú. a kàn fìdí ẹ̀ jálẹ̀ ní wẹ́ẹ̀ ìra tiẹ̀ ló gbé ṣúgà yìí. ṣé wọ́n ti wọ́n fún mi. alahayahu mi kulo bi nisa'i alahayahu mi kulo bi nisa'i. wọ́n á yọ ìtìjú kúrò lẹ́mìí àwọn obìnrin ẹ̀ ní ṣubú dànù. ẹ̀ ní ṣubú dànù. gbogbo bí tafẹ́ délé ẹni pẹ̀lú ògùn ọlọ́run. nìsa sọ́lá ayá omi kulo bi nisa'i. obìnrin ò ní ní tìjú mọ́ obìnrin tí ó wà láyé níjọ́ náà wọn ò ní ní tìjú mọ́ kò sí ìyíwó obìnrin. Ah ọ̀rẹ́ wa kan ó lọ́mọ kan wá bá òun ó lóun fẹ́ wọ ẹni tí ó jọ kọ òun nínú àwọn ọkùnrin <laughs> baba èyàn bá ní kó máa bọ̀ ọ́nú ilé ló bá jókòó nígbà tí ó tó ṣẹ́jú kan ló bá fire education yọ lọ́mọ tí ó má rírì ló wá kọ ọkùnrin bíi fifty. Ah. Ah, ah. ẹ bá wo ẹ bá wo etí mo lè fẹ́ náà fifty eléyìí nkọ́ olóṣòdì mo ti pàdé ẹ̀. eléyìí nkọ́ aluminium village. eléyìí nkọ́ jọpẹ̀mú. eléyìí nkọ́ mọ́kàsì. eléyìí nkọ́ èyílátò lókọ́ jù. eléyìí nkọ́ mọ́lìbí. eléyìí nkọ́ gbogbo ẹ̀ ọlọ́wọ́. kúkúlù bí nìṣá. alẹ́ ayé ló mi bí nìṣá. anábì ní tí bá ti kúrò láyé wá yọ ìtìjú kúrò lẹ́mí àwọn obìnrin wọn nínú ìtìjú mọ́. wá bọ́ aṣọ sí o. wọn ò ní ìwọ̀kúwọ̀ yóò sì máa dùn mọ́ wọn nú nítorí àìní tìjú ni tẹ́yẹ̀ bá dẹ̀ ní tìjú oore wà fún ojú kó má ní tìjú lọ. ẹ jẹ́ n sáré fi ọmọ kan ṣe wá sí fáwọn obìnrin tí wọ́n jòkó jọ ẹ̀. kẹlẹ́mọ pàtàkì tìjú. ọmọ kan bẹ lọ́dọ̀ alábẹ́òkúta ó ti ní kí n yé sọ́n wá sí mọ́ mo ní mi ní máa dárúkọ ẹ̀ ṣùgbọ́n màá máa fi ṣe wá. a máa fi ṣe wá sí orúkọ la ní torí àwọn èèyàn tí wọ́n máa tara tiẹ̀ sóríire pọ̀ hmm. kò wọṣọ rere kò wọṣọ tó darí èmi ti sá fún yàn báwo wọ̀ kú wọ̀ ó pè é ni. wàhálà tiẹ̀ nìyẹn. nígbà tí bẹ́ẹ̀ sọ́tò gbọ́ kò lè yẹ èmi àti ẹ njọ́ tọ́lọ́mbà ti pàdé ẹ akankan la mo sọ fún o. ìwọ ni ọlọ́run o mo dẹ̀ filẹ̀ kó máa ṣe ń tóhun. wọ́n ń wọ̀ wọ̀ kú wọ̀ ọ̀rẹ́ wa kan wa lọ́ múra wa dé wa ra jàlábí àbọ̀ wa kó fún un. ó ní ah. kò tiẹ̀ tẹ́sí jàlábí àìwò kó wọn bó ṣe máa ń rí lọ́rùn yẹn. nígbà tí ò wọ dáadáa rí. kò wọ́rú ẹ̀ rí. tó bá onítòun bá fi nǹkan sórí òun bí ìgbà tí òun wọ náà ni bó ti máa rí lẹ́mìí obìnrin nínú ah, ṣe ìmọ̀ obìnrin nínú ṣe bẹ́ẹ̀ ni. o kò tí máa jẹ́ lórí jẹnu yín bẹ́ẹ̀ ti yín. Ah, ibi tó gbà ibi tó gbà àwọn Ramadan lecture ṣe ibi tó gbé kò bá bímọ ni. Ramadan náà ló kó wọn dé. Hmm. èwo ni ká máa lè sòrí jọ tábà ti rí yín. alaya o gbọ́dọ̀ adá mi. mi kúrò bí ní sáàyè. ẹni kébí náà wojú yín bàtí mo fẹ́ bá yín sọ̀rọ̀. alaya o mi kúrò bí ní sáàyè ó wá lọ sí su sensation ibi tẹ́lẹ̀ ma ó lọ sí su jẹ táwọn yẹn lo ìjábọ̀ náà ó wá fi ìgò dúdú burúkú tẹ̀ fi ń báyọ̀ ọkùnrin jẹun. go weather ó wá lo sí. go weather kan tẹ́lẹ̀ mi bá múra báyìí èyí ó gbàgbé pàfà lòun. bẹ́ẹ̀ni àfi àwa tọ́lọ̀ ń sọ báyìí. iná ma ni àfẹ́yìn náà wá jìn. ẹ̀mí ti jìnnà. àfà ọ wa mú bọ̀rùn oríkè mi wojú yín kẹ má lọ bá àwọn èèyàn jẹ ọ wa lọ mọ́rùn báyìí ó sọ sẹ́yìn bẹ́ẹ̀ ti máa ń sehun ọ wa mú kọ́kọ́rọ́ kọ́ńbọ̀dù ẹ̀ bíbà tí kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ ní wa mi báyìí. fashion ndẹmọ. obìnrin mi mọ akọ́ṣe tó yẹ pé tí màláìka bá wáyé a convince yẹ. bẹ́ẹ̀ni àfi tí o bá wá. alẹ́ ayé wo. ẹ yorùbá náà bí dáadáa mọ. mi kò lóyún mi sọ́ọ́. ó wá dúró sẹ́gbẹ̀ẹ́ títì ẹ máa wọlọ́hùn ìkan nínú àwọn tí wọ́n ń darí wa ní nàìjíríà òun wá wálé dráìfà yẹn ń gbé lọ bó ti kọjá lára ẹ̀ báyìí ah olómọ dáadáa olè léyìí orí nǹkan ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni mò ń sọ fún yín o kì í ṣe ọ̀rọ̀ nùwé o yorùbá fi mọ̀ kọ́ ọ wá rí fásitì lọ́ba alájà wọn ni wọn lè kí sálà mo lẹ ń lọ ọ ni ẹ má wọ orí ẹ mọ́tò ń bọ àgbè mi ó ní à ah, irú yóò gbọdọ̀ pẹ́nu òrùn wọn mọ̀ pẹ́nu tó yẹ kó pẹ́nu òrùn ni. bọ́ọ̀lù bí bọ́ọ̀lù wí ni. alahaya ojú ìlú ló ní tó bọ̀ sá. ó pàkejì ara ẹ̀. Ah, ó ní ó dá ó dá ó dá mi náà yà kúyà ah. a ní yẹn balance mi bẹ́ẹ̀ ṣe dáhùn yìí. kódà kẹ́ ẹ fi mọ́tò rán yàn ṣẹ́ ló ṣe bẹ́ẹ̀. ẹ ti ọdún yà kí n gbé ilé bẹ̀ wá gbé dọ̀hún níjọ́ kan yẹn níjọ́ kan yẹn baba ó fún mi ní five hundred thousand naira. Allah nítorí ìmúra. kékeré nu wàláhi tàláhi níjọ́ kan yẹn ó fún ní mọ́ká. alahaya ooo tóbìnrin ló ta tó yàtọ̀ bí ó fún ní mọ́ká. alahaya ooo jẹ́wọ́ fún pé lè mẹ̀rẹ́ǹtì ló ń ó dẹ̀ fún ní three bedroom flat. alahaya ooo nítorí ìmúra gidi ìwòwò tó ń wọ̀ wọn kò pé ẹ̀. kò pé ẹ̀ wọ́n tàn án bébì mo láìkí mọ́ ọkùnrin fẹ́ gbé ojú ilẹ̀ ni o ń dọ́gbọ́n ni o. wọn náà wọ́n tẹ́ ń dúró kì í ṣe eré ọ̀tí ọ̀dà. torí ten thousand ọjọ́ kan. Hmm. alahayahu hmm. minkuru bin nisa. a oníyà sàtàrù ah, látòní lọ rè tún níwọ̀ ọ̀kú ọ̀mọ́. gbà tó bè torí gbó ba kọ lẹ́tà sí ẹ kò yẹ kó tún wọ̀ mọ́. Ah, ah, níwọ̀ tó gba mọ́kà tó kú. wọ́n tó wọ jalabi àjọ kan torí mọ́kà he jalabi àjọ kan orí bá kọ lẹ́tà sàn he jalabi anjọ kan orílẹ̀ he. orí ibi òbá kọ lẹ́tà sí ọ̀gbìn ọ̀rọ̀ wọn máa. kódà ó ti bímọ kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọkùnrin yẹn ló tún sponsor ọmọ náà lọ léwu. àlẹ́ ayé o. bàbá bí n ti ba ń sọ yìí inú ilé ọkùnrin yẹn ló wà tí ń ṣe obìnrin báyìí. látara ìmúra. látara ìmúra dáadáa. ọlọ́run ló ní tètè sí ìjọba. màmú ọwọ́ ọkọ̀ máa wọ ọmọ máa bọ́ sínú onípàdé lọ́rin lé májòfẹ́ bẹ́ẹ̀ni. ìyá mọ́tò ni ìyá mọ́tò ni. àlẹ́ àyà omi kúló mi nìsa. àdébìnrin tí mo bá kú láyé wọ́n á mú ìtìjú kúrò lẹ́mí àwọn obìnrin wọn nínú ìtìjú náà. lọ́sẹ̀ àwọn ìkẹsàn bẹ́ẹ̀. ikú àlùmí kúrò obìnrin ọ̀dà mẹ́rin alukóra àlùmí kúrò obìnrin ọ̀dà mẹ́rin. anábìnrin tí mo bá ti kúrò láyé àbáńdá náà gbogbo ètò yẹn kọ́lẹ̀ torí ẹ̀ pé yàn. bẹ́ẹ̀ni. wá sílẹ̀ torí ẹ̀ pé yàn. n tẹ ramadan lecture rẹ pé. ẹ má fowó ra òye ó yẹ kó lè kọ́ lójú. o yẹ o yẹ ẹ ti fowó ra. kí n tó máa làágùn báyìí níbi kékeré ṣé owó ni mo fẹ́ gbà mọ́. bẹ́ẹ̀ni. mo sọ fún ọ̀nàdébù yáàyè mi tí n ti ń bọ̀ yìí àtúntò tí wọ́n ń pàṣẹ ayé tí wọ́n kò jọ bẹ́ẹ̀. aa ah, bam. ogun yẹn gbọ́ bòsíntì àfẹ́ fún mi tí n ti ní ó máa kún tí mo ti ní. yóò kún. ṣèkún ni bó fún amọ́tò yóò kun ni. ó máa kun ni o. bó fún amọ́kà yóò kun ni. bàdá ni. bódà tó bá fún bódà bó fún ansáwùjà yóò kun ni. ìwọ náà máa fún ní sáwùjà kì í ṣe ni. akaramakallah. kí o kún máa gbọ́. alukuraanu mi kúlù bílẹ̀ ọ̀làbà. ẹlẹ́ kẹsàn-án anábì ní ti ń pamílẹ̀kùn ó ní pé tí mo bá kú láyé wọ́n á yọ alukuraani pátádàs wọ́n á yọ alukuraani kú lẹ́mìí àwọn àfa àwọn fúnra wọn ò ní ka kuraani wọn ò ní ka sí mọ́. alukuraani lẹ́nu. wọn ní tẹ̀lé òfin ẹ̀. mi kò lù ú bí ọ̀làlọ́ nítorí àfáàmì fẹ́ báyìí obìnrin jẹ́ á dẹ̀ mú kúránì àmàbí mú àfọ báyìí. wàláyé wọn ni máa fẹ́. wàláyé tàláyé súnmọ́ bí láyé lẹ̀ sí láyé láyé láyé alukuraani yasiri. alukuraani níwọ̀n tó máa dákú tó sunu sáré. Ah, ah. tó ń fi kurani ṣàdéhùn fún mi. tí mi bá ṣe kí n kan a tún ní kí n kan ṣe o. pẹ̀lú kurani alukur'an ní kolo tí gbogbo ayé bá kọ́ ìṣe kur'ani aburú ti dé tùmọ̀ tá a fa bá kọ́ ìṣe kur'ani aburú ti sọ̀kalẹ̀ afa ò ní tẹ̀lé òfin kur'ani mọ́ A ò ní ṣe déédé mọ́ yóò tẹ̀yàn lọ́rùn kó máa lọ bẹ́ni tí èsì afa tó bá ní ìdí ìwòsàn ju kó lọ bá afa lọ mẹ́ta afa bá yé jẹ́ dé afa máa léèyàn kó lẹ́nu náà lé ọlọ́run ẹni tí èsì àfa àti máa wẹ́kọ̀mù ẹ̀. àlìkòrò àánú. ló fà á nítorí ànábì máa ma fẹ́ kú láyé. mi kúrú bí ló ń la máa. ìkẹwàá ń kọ́. ó ṣe àkẹ́rí àti mọ̀ọ́lá mi kúrú bí ló ń bá. gbogbo ẹni tí ń sin lọ́hùn ọkàn rẹ̀ ò ní balẹ̀ sí pọ́lọ́ lè yanjú ọ̀rọ̀ wọn. Allah Akbar kẹ̀rí àtúnyìmọ̀ ọ̀la. abẹ́rẹ́ yìí kò bẹ́ẹ̀ ti ń sin lọ́hùn wọn ní ní fọkànbalẹ̀ pé ọba dúró ti yẹn lè bí àbùkátà wọn mọ́. alùpùpù ò ní fẹ́ gbà. tó bá sọ pé káwọn èèyàn tẹ́wọ́ báyìí wọ́n á dẹ̀ máa tẹ fóònù. láì fún wọn. kà kún mọ́. ìwọ bẹ̀rẹ̀ sí gbọ̀fọ̀. kó o gbọ́ ṣe bàbá rẹ. yẹ́nni wọ́n máa gbọ́ tẹ̀lé ọ. wọ́n á máa gbọ̀n báyìí nígbà tí kíní kan tó pàdé nígbà tí Ṣàngó pàdé Ọ̀rúnmìlà lóṣooṣù tó ń pọ̀ nípọ̀lẹ́ ayé nínú mọ́ọ̀lù ẹ̀ bẹ́ẹ̀ni àwọn méjèèjì wọ́n pa ìjà abúlé wọn ní yànnàpájà làwọn lọ. orúkọ mi ìdí kí ló jẹ́ ìwọ bẹ̀rẹ̀ sí ní pè é. mi kúrò bìnrin ọba ní kẹrì láti lè mọ òrùlà mi kúrò bìnrin ọba. àwọn kan mẹ́wẹ̀ẹ́ wáyé ni wọ́n kakú ńlẹ̀ tẹ̀lé àná nípa lọ. ntànàbí lóhun torí ẹ̀sùn kunu. mẹ́wẹ̀ẹ́ wa. pé tóun bá kú ọ láyé wọ́n ka mẹ́wẹ̀ẹ́ wa kú o tọ́nba wa ká kú fún yàn. tọ́nba wa ká kú bá nàbì ti sọ. fún yàn. fún yàn. bolo fẹ́ gbà. níbo ni ó gbà. ọ̀nà àbáyọ. ta ni ó gbà tọ̀hún lẹ̀. ta ni ó gbà tọ̀hún lẹ̀ tọ́nba ká kú. ta ni ò ní tiẹ̀ tó ń rán. ta ni ò ní tiẹ̀ ti rán. ta ló lè yanjú ọ̀rọ̀ ẹnìkan. ta ló lè yanjú ọ̀rọ̀ ẹnìkan. báyìí bá máa ń bàjẹ́ dábàá máa ríru yín tí ó máa pe àwọn èèyàn sí àkíyèsí bí bẹ́ẹ̀ ti jòkó yìí ẹ mọye èèyàn tẹ fẹ́ yọ kóònù kòtò pẹ̀lú bá a ṣiṣẹ́ gbé kalẹ̀. Allahu Akbar. kọrin yẹn yanni. oògùn tí o ní expiry date òun ni wá sí. oògùn tó níwòsàn original nu gbogbo oògùn tó wà ní pharmacy òun kò sí ìwòsàn bẹ́ẹ̀ tablet ni wọ́n. tablet. torí òun lẹ lomi lò tó kú òun lẹ lomi lò tó yè ọlọ́run ló di ìwòsàn mú báyìí tablet làwọn èèyàn ń tà láyé. àmọ́ wá sí. ń wá sí wọ́n máa jí ní tó ti kú asọ́di alaye ẹni tó ti fẹ́ kú pátápátá tó fẹ́ kú olónú ọ̀nà á tẹ̀ dá padà sójú ọ̀nà mo ní nǹkan tí mo fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run. mo ní nǹkan tí mo fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run. mo dẹ̀ torí ẹ̀ wá bí rọmọdán. mo sì torí ẹ̀ wá síbi rọmọdán lẹ́kṣọ̀ yìí. yàtọ̀ sẹ́ni táwọn ẹ̀ bá ń gbò. yàtọ̀ sẹ́ni táwọn ẹ̀ bá ń gbò àtẹni tí ẹ̀ ní kan gbà lọ́dọ̀ ọlọ́run. àti àbá ìmọ̀ mi tí wọ́n jẹ́ olórí wa. àti bá mi àgbà ìmọ̀. tí wọ́n jẹ́ olórí wa. tí wọ́n jẹ́ olórí wa. dìde tó kò tẹ́wọ́ bá. dákun nàró tẹ́wọ́ rẹ méjèèjì. ẹni méjì táwọn yàrá kó dògbò fún un mi ò ní nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run jòkó. agbákunla ẹyẹ jòkó torí ọlọ́run torí ọlọ́run káfí ṣàṣẹ torí ọlọ́run. wàláì wọn ní káfí ṣàṣẹ bẹ ni. mo yàn dá. bàbá yìí mọ wàláì wọn fi ni. wàláì ẹ̀yin lẹ ẹ gbọ́dọ̀ ẹ bá ti dìde àlẹ ṣe kankan nù. bẹ́ẹ̀ni ẹ jòkó àyẹ̀dá. ẹ jòkó ẹ jòkó. aha. wọn ní kó má ṣe àìdá sí ẹni tó ju ẹ lọ ṣebí wàá fi pamọ́ fẹ́ni tó ń bọ̀ lẹ́yìn tiẹ̀ ni. ó tọ́jú ẹ ni. wọ́n má pẹ́ni tó wà níwájú lé. Ma tẹ́wọ̀ rẹ báyìí má wo èmi mọ́. má wo àwọn àlùfáà wa mọ́. ọba tí ń dún lára wa yẹn ni kò máa wò. ọba tí ń dún lára wa ni ó máa wò. wàá fi ìṣẹ́jú kan rántí gbogbo tó ń bẹ lẹ́mi jẹ́. wọ́n fi ìṣẹ́jú kan rántí gbogbo tí ń bẹ lẹ́mi jẹ́. wàá máa rántí ọba tó yẹ pé kò sí tí ò lè ṣe. máa wá rántí ọba tó yẹ pé kò sí tí òun ò lè ṣe. ìwọ sọ nísìnyí kó tó tó ọ̀la láàárín twenty four hours pé kọ́lọ̀ fún mi ní lẹ́tà dùnú. sọ́dọ̀ kọ́lọ̀ pé kọ́lọ̀ fún mi ní lẹ́tà dùnú. within twenty four hours wàá bá mi ka suratul A'la wọn lè wo ẹ bá ń kura nǹkan mu ẹ bá ń fún nǹkan mu fún sẹbi sunura bí kala lẹ wọn máa dàníyàn lábẹ́ rẹ̀ wọn máa dàníyàn sábẹ́ rẹ̀ wọn dàníyàn rẹ̀ ó pọ̀ ju sura yẹn lọ débi pé wọn ti wá kàdé rẹ o ti ní dàníyàn tán. aa kí ló ń wá tó tó. àwọn awilá bẹ́ẹ̀ báwọn gbogbo ntẹ n bá n fẹ́ máa sọ sábẹ́. wọn tẹ a bá fẹ́ ká máa sọ sábẹ́ kura ni. Ma bá ń wo dáadáa kó máa ń wuyi. سب اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قد فهدى والذي أخرج المرعى فجعله غثاء ní àhàwá àṣànúkùnrin òkàfàlà táwọn sáà ilá máa ṣá Allahu innahu ya'lamul jahra wa ma yakhfa wa nuyassiruka lil yusra. فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنب الأشقاء الذي يصل الكبرى ثم لا يموت فيها ولا يحيى قد أفلح من تزكى وذكر اسم ربي فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وابقى inna haza lafi suhufil ula suhufi ibrahima wa musa. sọ pé amina ya allah. amina ya allah. gbogbo bànújẹ́ tó gbé rí àyè yóò tún nígbè padà lọ lé mọ́ sọ pé amina ya Allah amina ya Allah. matadas matodas. àwọn kankan wà tẹ́yìn náà fẹ́ràn dọ̀ lọ ẹ fi dúró yẹn sọ fọlọ. ẹ fi dúró yẹn sọ fọlọ. wọlé àwọn kan tí ò ní bẹ̀rẹ̀. wọlé àwọn kan tí ò ní bẹ̀rẹ̀. tí wọ́n ń ní Allah. tí wọ́n ń ní Allah. amina ya Allah. amina ya Allah. amina ya Allah. amina ya Allah. آمين يا الله آمين يا الله آمين يا Allah. Amina Allah. Ẹyin tẹ́ ń múlò yẹn bá mi lòlò sí sọ pé Olúwa ìyanu sọ bẹ́ẹ̀. Olúwa ìyanu. Ṣé mo fẹ́ kó ṣe ìyanu nínú ayé àbò òfẹ́ bẹ́ẹ̀ ni? olúwa ìyanu olúwa ìyanu jẹ́ ìyanu ó sì jẹ́ ìyanu nítorí ìyanu àmì nítorí ìyanu lásìkò ìyanu lásìkò ìyanu tìmí lẹ́yìn máa padà olúwa ìyanu tìmí lẹ́yìn máa. Olúwa ìyá mi. Olúwa ìyá ó ṣiṣẹ́ ìyanu ó ṣiṣẹ́ ìyanu nítorí ìyanu nítorí ìyanu lásìkò ìyanu lásìkò ìyanu òmìnira ìmá padà olúwa ìyanu òmìnira ìmá padà olúwa ìyanu.

asmado poliya amade poliya asiko iyanu asiko iyanu omilẹ ima padà Olúwa ìyá mi omilẹ ima padà Olúwa ìyá Olúwa ìyanu Olúwa ìyanu òṣìṣẹ́ ìyanu òṣìṣẹ́ nítorí ìyanu nítorí ìyanu àsìkò ìyanu àmì lásìkò ìyanu ìdílé ìmápadà olúwa ìyanu àlùfà ìdílé ìmápadà olúwa ìyanu olúwa ìyanu olúwa ìyanu òṣìṣẹ́ ìyanu òṣìṣẹ́ ìyanu. Hallelujah ti gbé ìyanu. Àmìdé kò rí ìyanu. Ìpínlẹ̀ Ìbàdàn. Olúwa ìyá. Aláhùn sọ́lé alábíyó ìlànà wa. Wàsílù ìlànà wa. Àpẹẹrẹ àti ìyàbíyà. Sèyídìí Muhammadu Bùhá. Wàhálà níbi àwọ̀. Wàhálà àbí àkàjáre. Ẹ̀rẹ̀ ìgbàtí yìí mi láti dárí. Ṣùgbọ́n ó ti dúró fún ọkùnrin mọ̀lá ìgbàdúrà. Ọmọ ẹ̀ ti bá ọmọ náà. ولا حول ولا قوة إلا بالله قلبي جميعا هداية للمريد إنارة للمريدا أهلا وسهلا بكم يا مربي شيخ دجاجي أبو الغفاري إمام الجميع بلادي تقيم بسم الله الإله بسم الله الرحمن الرحيم بإله قريش إله بإله لك الشفاء والسويس وليعبد رب هذا البيت الذي أتيمه من جوعي وأمن من خوف آمين آنكم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يلوم قول النبي محمد صلى الله عليه وسلم القوى الشيخ عبد اللطيف أدمي يا ستار كما شواتي kọlọ́ba aṣọ wọn máa dúró tì wọ́n máa padà lẹ́yìn wọn bísímìlá ìlera sí. bísímìlá ìrahmani rahim ní ilá bí kúrẹ́ṣì ní ilá bí ìmọ̀rí látà síta wọ́sọ̀ yìí wọ́n ní yàgò lọ́la bá azal bẹ́ẹ̀ alẹ́dẹ́ àti àwọn mi dúró wa mẹ́nà mẹ́nà kọ́. mo kí gbogbo àwọn àlùfáà tí mo bá ní ìjókòó ah, bàbá wa dúró mú mo kí ah, ní pẹ̀lú kọ kàlífà wa abdulrahman suleiman dúró mú mo kí gbogbo ẹ̀yàn àlùfáà lápapọ̀ tí mo bá ní jòkó salamu alaykum wa rahmatullahi wa barakatu. wa aleykum salam wa rahmatullahi wa barakatu. yàjí rẹ́tẹ́lá yá kì í sulfata. ẹja sàmì dáadáa. nǹkan bẹ kún yára ju bolo galimana. amina. salu ila ila ṣèfì nasirati. ẹja máa ti pẹ̀lú wọn bá tó ní àná. فاستجب لكم إن دعانا بصدق أجب قد قضي الأمر فقلنا أجل قالوا قال محمد tí wọ́n ṣe lénìí ọlọ́mọkẹ́lẹ́ ìṣàṣemọ́ tí ọlọ́run wọlá etí kọ̀ọ̀kan tí a gbọ́ wá sí tó sì wúlò fún wa ọ̀rọ̀ tí yín náà kọ́lọ́mọ́dé ó dàrú ètò yín kọ́lọ́mọ́dé ó dàrú ìgbésí ayé yín kọ́lọ́mọ́dé ó dàrú àǹfààní tí ẹnì kọ̀ọ̀kan wá jẹ́ bí kọ́lọ́dé ajẹ́pẹ́ ajẹ́pẹ́ ajẹ́pẹ́ kọ́lọ́mọ́kẹ́lẹ́ ìṣàṣemọ́ fún wa gbogbo àwọn tí wọ́n wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà kọ́lọ́mọ́tà sẹ́ni kọ̀ọ̀kan alẹ́ sọ̀rọ̀ ọ̀là nẹ́bí الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل لربك ولآل نشأ لك وهو صلى الله عليه وسلم